yọ̀yọ̀yọ̀ orúkọ mi ni fẹ́mi ọmọ ògúndèyí aka ìfẹsẹ̀múlẹ̀ náà ni orúkọ mi ò yí padà mo kí gbogbo wa níbikíbi tá a bá ti ń wo èmi ọmọ yín lákọ̀ọ́kọ́ náà mo fẹ́ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá mi mẹ́ta yìí nítorí bàbá wa alihaji Àyìnlá Ọmọwúrà àwọn náà sọ nínú orin wọn kan kí ọlọ́jọ́ tó dé wípé èmi anígilájẹ bí mo bá àkọrin títí máa rántí àwọn ọ̀jọ̀gbọ́n tó ń bẹ fún wa bí mo bá àkọrin títí màá rántí àwọn ọ̀jọ̀gbọ́n tó ń bẹ fún wa alábí adéadé ẹyọ o atẹ́níṣe mẹ́ẹ̀sì ọkùnrin rasaki tuntun mo gbà fún ẹ fúnri ìṣí títọ́ mú wáyé bashiru ń bẹ nígbòrè ara wa ni bashiru ń bẹ nígbòrè ara wa ni orí pípé la fi ń kọrin pẹ̀lú rọrùn o orí pípé la fi ń kọrin pẹ̀lú rọrùn tánígi lájẹ́ fi ń gbádùn lójú agbo o kájọ bára wa ṣe pẹ́pẹ́ èmi Fẹ́mi ọmọ Ògúndèyí aka Fẹsẹ̀múlẹ̀ náà ni tèmi náà bá lọ síwájú tí n bá lọ sẹ́yìn máa rántí àwọn bàbá tí wọ́n bẹ fáwa náà so bàbá mi Alhaji Bọ̀dé Sànùsì mo dúpẹ́ lọ́wọ́ yín fún àwọn correction lyrics tẹ́ ń bá wa ṣe ní gbogbo ìgbà lágbára Ọlọ́run Ọlọ́run á máa bá mi pọ́n ẹ̀yin náà lè bàbá mi ẹnjìníà eh, Akíntúndé Akínláwọn Aulek mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà fún àwọn àtúnṣe tẹ́ ń bá wa ṣe lórí àwọn lyrics wa ẹ̀ wa ẹ̀ ń pọ́n mi lé ẹ̀ rò pé bóyá mo jọmọ yín kiri ọlọ́run ọlọ́run á bá mi pọ́n iná lè bàbá mi láì ṣò fún àwọn ìtumọ̀ ìlú tí ẹ̀ ń bá wa túmọ̀ tẹ́ ń kọ́ rẹ̀ tiwa lágbára ọlọ́run ọlọ́run á bá mi pọ́n iná lè ìdúpẹ́ mi wá lọ sọ́dọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá gbogbo ẹ̀yin followers wa fifty thousand followers la pé lẹ́nìí fifty thousand followers kò ń ṣe kékeré mo dúpẹ́ lọ́wọ́ yín mo wá dúpẹ́ nítorí bàbá wa Àyìnlá náà àwọn náà sọ wípé téèyàn bá ṣe ni lóore ọpẹ́ la máa dú téèyàn bá dúpẹ́ ó dàbí ọlọ́ṣà kẹrù ẹni lọ wọ́n ní nàìjíríà mo dúpẹ́ ẹ ṣé o nàìjíríà mo dúpẹ́ ẹ ṣé o lórí ìṣètùtù káyé orojú wọ́n ọ̀gánáìsì ogun bíbọ́ jáde gbogbo wa ló fọwọ́ sí accent mútọ̀ ẹ̀rí pósẹpẹrẹ April 1st 1972 la sì ìtìkalẹ̀ sí Ṣàngó níbi tá a ti ń bọ ògùn àjọbọ pàtàkì èèyàn ló péjọ ṣàgbò wọn náwó níjọ yẹn ẹ fàyìnlá ọmọ anígilájé mò ń bọ má dárúkọ wọn kára yóò gbọ ẹ̀yin arábí ẹ jẹ́ ń dúpẹ́ lọ́wọ́ wọn ògùn àjọbọ ní Ṣàngó ó fẹ́ ó kọ yọyọ bẹ̀ǹbẹ́ ìlú kan ló jẹ́ lọmọ rí odó fi bẹ̀gbọ́n ẹ wọn ò wọ́n mì sí ni kó tóó dún òtítọ́ ni mọ́tò ọ̀dà ń fún bí ẹ bá fòye gbé e olówó tó bàbá Bíọ́lá gbogbo ajíbọ̀gún ẹ múra sí kò peléke gbogbo ajíbọ̀gún ẹ múra sí kò peléke o ògúnjà títí yóò farélùwé yọ sómi iyò yìí ẹgbọ́rú ẹ̀rí táláyé ti dáyé lẹ́yìn ìgbà tá ti ń bọ ogun àjọbọ ẹrórí ṣàkójáde mọ́ àfẹnidalẹ̀ ló máa balẹ̀ lọ lẹ́yìn ìgbà tá ń bọ ogun àjọbọ ẹrórí ṣàkójáde mọ́ lágbára Ọlọ́run àníbalẹ̀ lọ gbogbo alamamari tajẹ ṣe gbogbo ẹ̀yin followers wa ẹ ṣeun adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ẹ kú àtìlẹ́yìn wa Ọlọ́run á bá wa support ẹ̀yin náà fẹsẹ̀ múlẹ̀ náà.